وعلى آله وأصحابه أجمعين الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور أبيك نير الله أبتي إن شاء الله سوى لا تعلم أصباتي وربني ní ìtẹ̀síwájú nípa ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ìyẹn fíkì zakat àgbọ́yé tó jìndò tó yẹ ká ní nípa zakat ètí ṣe orígun kẹta nínú ẹ̀sìn Islam márààrún asọ́lánì nípa masarati zakat àwọn òmìnira lẹ́tọ̀ọ́ láti tẹ́wọ́ gba zakat àti dákọ̀ọ́ alifọkọrọ àwọn masakin àwọn tálíkà àtàwọn kọlà kọsàgbé ìran kẹta àlẹ àmìlónà àlẹyà àwọn tí wọn ń ṣe akitiyan lórí àti gbàgbàká lọ́wọ́ àwọn tí wọn fẹ́ yọ ìran kẹrin alimu aláfatukọlóbóhùn ìlà wọn tó ṣe pé ìmánì ò tí ì ráàyè jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ́ sínú báyà àbáwọn èèyàn kan ṣe pé à ń páyà burú kọ́mọ́tọ́wọ́ wọn ṣẹlẹ̀ sí ìlú Islam ọjọ́ bíi tí a dúró sí lánàá ìrìnlẹ̀ karùn-ún ní àárọ̀ yìí àrùn ìkọlù ní làwọn tó ṣe pé wọ́n ń bẹ lóko ẹrú ní pàtàkì jùlọ alùmọ̀kàtàwùn àwọn tó ṣe wípé ẹrú ni wọ́n ṣùgbọ́n tí ọ̀gá wọn ti sọ pé lọ wáyé báyìí wá tó bá ti wá dé wọn náà ti dùnmọ̀ lọ àbí yẹn làwọn tó ṣe pé ìṣtàrọ̀ àǹfọ́sáhùn min àṣìyádéhìn ní làwọn tí wọ́n fẹ́ ra ẹ̀mí ara wọn lọ́wọ́ àwọn ọ̀gá tí wọ́n ní wọ́n wọ́n fẹ́ di ọmọlúwàbí irúfẹ́ àwọn báwọn yàtọ̀ lẹ́mí nà zakat á fún wọn nínú zakat lódiwọ̀n tí wọ́n fi san iye tọ́gbà àwọn ní kí wọ́n mú wá lèyìnhàrìlò bìdárì kàrùn fún sáwọn kálíbà àti pàṣẹ bẹ́ẹ̀ di ọmọlúwàbí ìyẹn lára mùtẹ́nìkà fún ní zakati lò kò sí tó burú tabari ẹrú kan tó jẹ́ mùsùlùmí tí ń bẹ lábẹ́ ọmọlúwàbí mọ́tò ń jẹ́ kẹfìrí irú ẹrú bá ń alẹ́ rà á sọ di tí ó fi láǹfààní láti máa jẹ́sìn fọlọ́run bá rẹ̀ ló ṣe tọ́ àti bó ṣe yẹ. ìrìnlẹ̀ kanú ìran kẹfà alẹ́gbọ̀rì mú ńlá ọdún ṣe wípé wọ́n jẹ gbèsè. sábàtà nípa àwọn tí wọ́n jẹ gbèsè yìí oríṣi méjì ni wọ́n ẹnì kíní من تحمل حمالة لإصلاح ذات البين وإطفاء الفتنة ولن تسبق أشياء دون أوكا fáwọn èèyàn kan láti lè bá ṣe àtúnṣe láàrin àwọn oníjà méjì láti lè bá pẹ̀tù sí aáwọ̀ kí náà fìtínà kó lè bá kú láàrin kan méjì tí wọ́n jẹ́ mùsùlùmí yóò sáré nǹkan pẹ̀tọ̀ ìjà tí ń bẹ láàrin yìí tó lè wá sópin iye báyìí iye báyìí ìlòwó fún yín irú ẹni báwọn iṣẹ́ gbogbo mùsùlùmí ńlọ nìkan lọ́dáṣe tó bá rí bẹ́ẹ̀ alẹ́ tọ́ láti fún ní zakat lódiwọ̀n tó bá ná láti lè fi ṣe àtúnṣe láàrin àwọn oníjà méjì níbàámu sí hadith ètò ìkùnbá ìtọ́ àlèhìláàlì tọ́gbà wá ó ní atẹ́yìtú ànàbíyà sallallahu alayhi wa níbẹ̀rẹ̀ hadith ó ní sàhàmẹ́tò hamalatan ó lóun tọrùn bọ́ bí ìgbésẹ̀ kan láti lè ṣe àtúnṣe láàrin àwọn oníjà méjì fàtẹ́tù nàbí sallallahu alayhi wa sallam àdùnnú fìyà wọn wá wọ́sọ̀dọ̀ òjíṣẹ́ lọ́wọ́n bá ike àtijọ́ náà kò máa bá níbi mo ń bílẹ̀rì nípa ètí mo ṣe yìí fakọ́rọ̀ àníbi wa sọ fún mi pé ápìn hátàtà síyànà àfọ́dàkọ̀ ìrẹ́kùn bẹ́ẹ̀ sọ iṣẹ́ láàrin iṣẹ́ tó ṣe ṣùgbọ́n nítorí kí wọ́n fi gbé zakawa fana mọ̀rọ̀ lọ́ka bí a tí bá ti á gbé dé á ní kí wọ́n yọ fún ọ níbẹ̀ fún mọ́kọ́rọ̀ lẹ́yìn náà níbi wọ́n sọ fún kò báyìí sọ pé ìyá báyìí sọ tù inna al-mas'alata la tahillu illa li-ahadi thalatha gbégbá bára kò lẹ́tọ̀ọ́ sẹ́nìkan kan afẹ́nìkan nínú àwọn mẹ́ta ètí ń bọ̀ yìí rajulun tahammala hamalatan ẹlẹ́nu sọ wípé ọ̀tọ̀ ń bọ́ gbèsè yìí láti ṣe àtúnṣe láàrin méjì méjì fàhálàtì láwùjọ mọ́sálà ìròyìn báwọn ọtọ́ fún láti ṣe láti gbé bàbára láti tẹ́wọ́ gbà ọ̀rẹ́ hátà yìí sí ibà tí ó fi jẹ́ pé iye tó yá tó fi ṣe àtúnṣe láàrin ọ̀rọ̀ méjèèjì yóò fi rí ìgbà tán tó bá ti rí ìgbà tán ọmọ yìí ń lẹ́yìn náà yóò dáwọ́ dúró kò ní bẹ́ẹ̀rẹ̀ owó kankan lọ́wọ́ ẹnì kankan náà àdéhùn yìí Imam Muslim ló gbà wá ẹnì kejì náà tó ṣe pé wọ́n jẹ gbèsè sẹ́pàlẹ̀ fún lówó zaka ilẹ̀ tó ṣe wípé tahammala hamalatan fi dhimmati li nafsi wa laysa indahu wafa ilẹ̀ tó ṣe pé ọ̀tọ̀ ń gbèsè fẹ́mi ara rẹ̀ ọjà kan ní ń tà ní àbómi ní nǹkan bá yíwọ́ ọba láǹfààní láti mú wọn san fẹ́ni tó ń gbowó lọ́wọ́ rẹ̀. fàyè ọ̀tọ̀ nínú zakat irú ẹni bá náà á fún nínú zakat lóde wọn tí ó fi san gbèsè ètí ń bẹ lẹ́rùn rẹ̀ wá nǹkan sọ̀ra gbígbèsè ń ṣe léwu ọ̀pọ̀ tó ààyè fún nínú owó àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ìwọ́fà tọ́ líbú òun abẹ́ntọ́jẹ ní gbèsè àdìfúnlówó ń tààrà wàyí ńlám yusallam lil matlub kódà kó ti pẹ́ ń tí tọ́jẹ gbèsè ń ẹjẹ pé nǹkan láàfún lówó káró sọ mẹ́jì káró ìdí má sọ káró sánú ti gbò fún kò sí ṣe ń bẹ̀ tí tí ò bá mu ìyẹn jẹ́ ìran ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí zaka ńlá àwọn tí wọ́n jẹ gbèsè ìran ẹlẹ́ẹ̀keje òní fi sabilillah ìtí wọn gbàdúrà pẹ̀lú ẹ òní al-jihad fi sabilillah àmọ́ nàzàkà sójú pọnà àti jagun sójú ọ̀nà lọ. irú ogun ọ̀la àgbàlérò ń gbé kìí sógun ẹlẹ́yàmẹ̀yà o kìí sógun ẹlẹ́gbẹ́sẹ́gbẹ́ o ṣùgbọ́n ogun tó ṣe wípé àníyàn kí kalimatu Allah kó bàjẹ́ pé yàrá wọn lè ya kí iná Islam kó tó lè bá a máa tàn síwájú káàkiri tìlú àtọ̀rọ̀ àgbáyé ṣẹlẹ̀ lẹ́yìn òní tí a gbà lérò pẹ̀lú àlìjíhàlù níbí. ẹ ti ń jagun sójú ọmọ ọlọ́run ìyá ọ̀rọ̀ sọ àáfún nínú zàká pẹ̀lú àníyàn pé kó lè bá a tún láǹfààní láti tẹ̀síwájú nípa iná Islam èyí tí ń gbìyànjú láti tàn. àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ yusara bi asilah wọ́n lè fi ra nǹkan ogun tàbí nǹkan ìṣèǹpa táwọn ogun tí wọ́n bùkátà sí lè fi máa yàtọ̀ sí islam láti lè bá máa dáàbò bo ẹ̀sìn islam àti kí islam kò lè bá kárí ìtìlú àtòrò àgbáyé ìrẹ́lẹ̀ keje nù nínú àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ sí zaka ìní pé àmọ́ fáwọn ọmọ ìjà àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run àmọ́ fún nínú zaka ìrìn ẹlẹ́ẹ̀kẹjọ ibnu sabil ọwọ́n musafir onílẹ̀ tó jẹ́ onírìn àjò tí nǹkan tánà lọ́wọ́ lórí ìrìn àjò rẹ̀ ètò wà wájú òsè padà sí wájú òsè lọ ẹ̀yìn òsè padà sí irú ẹ̀yìn báwọn nínú zaka lódiwọ̀n máa yíwọ sílò ìlà bàlàdé òdiwọ̀n tí ó gbé padà owó tí ó bùkátà sí ní jíjẹ ní mímu owó ọkọ tí èdè lulẹ̀ padà á fún ní zaka kódà wà nǹkan àgọ̀dí yàn fi hàn ó ti pẹ́lú rẹ̀ tó ti wá ọlọ́rọ̀ ni olówó ni ọlọ́lá ni àníṣẹ́ kódà kó ṣe pé wájàdà máa ọkọ̀ lílo kó tún rẹ̀ tí ó yà lówó sẹ́ ọmọ yà nínú zaka ibẹ̀ ni a ti fún ní owó ètí ògbé délùú rẹ̀ ṣùgbọ́n o láàjọ kan yẹ sẹ́sìn ìgbà máa wò nẹ́fọ̀kọ̀tà nǹkan lé lánàá kọ̀lẹ́tọ̀ fẹ́ tó fẹ́ ṣe ìrìn àjò kọ́ra mú owó náà tìǹtìǹní tí ò ní gbé lọ gbé bọ̀ tí ò ní tó ná torí kí ni kó lè bá lẹ́tọ̀ láti gbà níbi ìtàkà nígbà tí bí ẹ̀kọ́ mú lọ tó bá tán ìṣe báwọn bí ìgbà tí yàn ń láti gbà zàká ni kọ̀lẹ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀ o àwọn wo làwọn agbọ́dọ̀ fún ní zaka lẹ́yìn tá a ti gbọ́ àwọn mẹ́jọ ìtọ́nàmọba tí ó ṣe àlàyé pé ká fún zaka ẹnìkíní làtọ́sán zaka tó lè káfíìrì kẹfìrì a kì í fún ní zaka o jọnúẹlì a ní fún ogúngbèmù a ní fún àfi tó bá ti pé a ṣe àkíyèsí pé ẹni yìí ọkàn ẹ ti fà mẹ́sìn sùnúrù ṣe sí báwọn kó lè bá tún ní mánì tààrà kó ṣe islam dáadáa kò sí ní tó burú láti fún nínú zaka abúté ṣe ṣe islam ni àkọ́ńbà tó náà wọ yín wọ̀ ọ̀hún ká tó fún níbi zaka ni ọ̀gá sábúrú lẹ̀ lára àwọn tí a gbọ́dọ̀ fún ní zaka wọ̀là tó sàn lẹ́gọ̀ bí yìí náà ni a bí máa yẹ tí mi ti jáwọ́ náà ẹ̀ ń tábàlì pé ó lówó kan àbò oníṣẹ́ kan ti ń ṣe àìbẹ́ẹ̀tì ẹ̀kọ́ ọláwọn nǹkan kan ti ń pawó wálé fún un àbí ń gbowó oṣù tó ṣe pé ó tó ná tí ò bùkátà sí zàká irú báwọn ọlọ́rọ̀ mi wọ̀là tó sàn ọ̀dẹ̀gbọ̀n ní ìyẹn náà ni à ó ń ti rọrọ̀ kó mi zàká àní fún mi ní zàká ṣùgbọ́n tó ṣe pé owó oṣù rẹ̀ ẹ̀ yíba kámakáma kárí báwí sáláì rí báwí ni irú ẹni báwọn kò sí tó burú a lè fún níbi zaka ọlọ́rọ̀ lẹ́tọ̀ọ́ láti gba níbi zaka ilà yẹ̀kú ní mílíọ̀nù àmìlí nàìjíríà àbúrò ẹ̀kọ́ bá jẹ́ kan náà wọ́n ti ń ṣe akitiyan tí ń sapá lórí àti gba zaka lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ yọ irú ẹni sí tó láti gba níbi zaka bẹ́ẹ̀ náà lè tó jẹ́ ọlọ́rọ̀ ṣùgbọ́n mo jẹ́ àìlú ni ẹtí ń jagun sójú ọ̀nà ọlọ́run ni irú ẹni báyìí náà sí tó àlèkún ní zaka abẹ́ni tó jẹ gbèsè láti lè máa ṣe àtúnṣe láàrin àwọn oníbíà méjì irú ẹni báyìí náà kò sí tó burú kódà kò ní ọlọ́rọ̀ àlèkún ní zaka. wọ́lá tó fa zaka fi kọ́ ti wáàjì mi sì wá zaka àlẹ́tọ̀ láti yọ tàbí láti san fún nǹkan mìíràn tó jẹ́ pé òun pilẹ̀ jẹ́ dandan láàyè tiẹ̀ fún ẹni tó fẹ́ zaka nù láti ṣe wàásù fún mi zaka òun ti fi dé lápèjúwe ojúṣe mùsùlùmí sálẹ̀jù bàbá wa ó ní kó ṣe dáadáa sí i kó ṣe àpọ́nlé àlejò bóyá ọjọ́ mẹ́ta kó fi ṣe àpọ́nlé fàlejò kó wá mú nù zaka wájú pé lọ́rùn wa ná fàlejò eléyìí ọ̀tọ̀ ọ̀ràn yẹn eléyìí ọ̀tọ̀ ọ̀ràn yẹn zaka náà ọ̀tọ̀ ni ló fi jẹ́ pé ìyàwó ẹni a kì í yọ zaka fún ràǹtìyàn lẹ́tọ̀ láti gba zaka nù. bákan náà abẹ́ni tó jẹ́ alákùnmá tó ṣe wípé ìjẹ́ ẹ̀mú rẹ̀ ọrùn èèyàn lọ́wà irú ẹni bá hàn lẹ́tọ̀ọ́ láti fún ní zaka tó gbé wá fún zaka bá bí ìgbà pọ̀ ọ̀sán zaka fún ara rẹ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe rí ìgbìmọ̀ bá ti fún zaka oúnjẹ ọdún kan ló ti dúró so ó ti dọ́gbọ́n yíyọ ọ̀ràn lọ́rùn ara rẹ nù sòyìn ń gbèsè sọ̀rọ̀ lónìí kò lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n يجوز الأفعال للزوجة والقرين فيما سوى النفقة الواجبة mọ̀tọ́wáyé pé bí ẹ̀yàwó èèyàn ó jẹ gbèsè kan àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làbí kan náà wọn aláṣùmá kò sí tó burú àlèbá fi zàká kábà fi san ẹ̀kọ́kọ́ bá sí ọ̀nà mi láti fi san ju ọ̀nà lọ nínú àwọn tó ṣe pé ààyè fún ní zaka bàbá àti ìyá ẹni tó ṣe pé tí wọ́n jẹ tí wọ́n mu ọ̀nà èèyàn ló wà irú àwọn bá máa gbọ́dọ̀ fún ní zaka. àbómìnrin tó ṣe wípé ọ̀nbẹ lábẹ́ ọlọ́rọ̀ ọlọ́lá olówó títí máa náwó tàbí máa náwó kí ó yàwó ẹni báwọn bọ́ká ló kó náà tó gba zaka ààyè fún níbi zaka. mo dájú pé ọkọ rẹ̀ àwọn bá ní bó ṣe lówó tó kò sí tó burú a lè fún ní zaka ويجوز أن يدفع الزكاة أن تدفع الزكاة ويجوز أن يدفع الزكاة لأقاربه في سداد نفقاتهم إذا لم تكن واجبة عليه ẹ̀sọ́ jálá sùmẹ́ni yẹn lè mú ibi zaka kí ọba fi san àwọn owó náà rẹ̀ pẹ̀lú májàmú kó ṣe wípé kò pọn dandan láti náwó lè lórí. bákan náà ìyàwó kò sí tó burú zakari ó lè gbàjọ kó fi lé ọkọ rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ láti bá san gbèsè ni tàbí kó ti ẹ̀yọ zaka fún kò sí tó burú torí pé kò pọn dandan fún ìyàwó láti tọ́jú ọkọ ọkọ ló pọn dandan fún láti pèsè jíjẹ mímu ìná ìlò aṣọ gbogbo bùkátà ọkọ ló pọn dandan fún láti máa gbọ́ bùkátà lórí ara rẹ̀. وعلى هذا لا لا يخرج أحد منها إلا بنفسها وإجماع àmì ẹ̀jẹ̀ tọ́lọ́ ti kàkà lẹ̀ àlẹ́tọ̀ọ́ láti tún darí zaka sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí wọn. nínú hadith ètí mẹ́nu Bukhari àti Muslim Zainab ìkọ́nà àwọn sọ àbíyáàtì ni kọ́nà kọ́ba nìkan kọ́ba nìyẹn lọ sí wọn. ìyàwó ló jẹ́ fún Abdullahi ibn Mas'ud.

oníkàtí sàárà káṣetọrẹ àná wàkánà ẹ̀ǹdì ẹ̀rù lẹ́yìn mo ní ọ̀tọ́ kan nínú ilé ètò jẹ́ pé láti lè góòlù ńlọ ti wá fa àrọ́tò ànàkàtọ́gbà kò mí wọ́n á fẹ́ mú jáde kí n ti ṣe sàárà ìtọrẹ àná fáwọn ìjọba bùkátà ìgbà máa kọ jáde tí máa ṣe bẹ́ẹ̀ فزعم ابن مسعود أنه وولده أحق Man من تطلقت بي عليه أقول أبلا بن مسعود أنبو ولو ما تعلم لو أن تسكى مبا ìtọ́lé àmìjú ẹnikẹ́ni lọ mà ní ọjà kí n tó kó fún ọ lọ kí n tó kó lé ọ lọ jẹ́ kí n lọ wádìí lọ́wọ́ òjìṣẹ́ ọlọ́run ṣé bó ṣe ń lọ̀rọ̀ sí rí àbí bẹ́ẹ̀ kọ́. ìgbà ọkọ tó rò fọ́jìṣẹ́ ọlọ́run anábìwá sọ fún Zainab ìyàwó abdullahi bin mas'ud radiyallahu anhu náà pé sadaqa ibn mas'ud zawjuki zawjuki wa waladuki ahaqqu man tasaddaqti alayhi ọkọ rẹ abdullahi bin mas'ud àtàwọn ọmọ rẹ àwọn ní alẹ́ tọ́ tó yẹ kó o sì tọrọ ìyànú fún jùlọ nínú àdéhùn yìí. Salman bin Amir ńlọ́gbà wá ọlọ́gbà ní ọdún sí. Ó ní àdébí ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé as-sadaqatu ala al-faqir sadaqa wa ala dhawi rahimi sadaqatun wasila. Kéyìn ó sì ìtọ́jú àánú fáláìní ládàkàlẹ̀ yóò gbà. Ṣùgbọ́n bá ṣe fúkan àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ládàá méjì ni ó gbà. Yóò gbọ́ ládàá kó sì sàárà yóò tún gbalada pé ọ̀dà okùn bí pọ̀ kò jẹ́ ọ̀tọ̀wọ́ ọ̀gbìnjà àdéhùn eléyìí imam Tirmidhi lọ́gbà wa àdéhùn àkọ́kọ́ ti Abdullahi bin Mas'ud ọmọbìnrin Sahih Bukhari wala yajuzu an yasqita ad-dayn 'ani al-faqir wa yajzihi 'ani az-zakat ẹn tó di ọlọ́wọ́ ọ̀gbọ̀n wa sọ pé èmi ló jẹ mí ná ó jẹ mí ti dá lọ́nà ìsàkátọ́ yẹ kí n yọ ìdí fún un ń sì dé gbèsè rẹ̀ tó jẹ kò lẹ́tọ̀ọ́ láti ṣe báwọn. lẹ́yìn zakata akọ̀gbọ̀gbọ̀ àìtọ́ tábàtà nípa zaka àárín tó mú jáde tó fẹ́ fún mi àtìlẹ́yìn tó sì pé ọfẹ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n bí eléyìí kò ṣẹlẹ̀ ó fi gbèsè dé zaka nù ọfẹ́ fi gbódégbó kò lẹ́tọ̀ọ́ nínú ayé alukur'an khud min abuwalihim sọ́dà kọ̀ọ̀tàn tó tọ̀hírù nàkìm bíyà. gba zaka nínú dúkìá àwọn tí a ń jẹ olówó yẹnni pé gbígbà ara ẹ̀ tó fẹ́ fún ni á tó fẹ́ tẹ́wọ́ gbà á kò zaka níbi zaka dé gbèsè àdúgbò jíṣẹ́ láwọn bá sọ́nù lọ rẹ̀ sẹ́nà ìgbọ́n náà mọ̀ràn lọ sílẹ̀ jáde ó ní sọ ilẹ̀ ilẹ̀ lọ yìí o àwọn àwọn tí wọ́n ti nímọ̀ nípa tọ́lọ́run tí wọ́n nímọ̀ nípa tí ọlọ́run ṣíwájú ní abẹ́bẹ́ o tó bá débẹ̀ kó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí lára àwọn àṣetá náà bí pàdé pé fàràlímọ̀ yóò di mímọ̀ fún wọn àgbọ̀nlọ́ ọ̀tàlọ́dà àlẹ́yìn sọ̀rọ̀ kọ̀tà tó ọ̀gbìn mi àgbẹ̀yà yìí fàtọ̀rọ̀ dùn àdà fọ̀kọ̀rọ̀ yìí. jíkì wọ́n mọ̀ wípé ọlọ́run bá ó sì zàkà yíyọ ó sì lọ́rùn àyàn láti máa gbà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ fàtọ́rọ́bì aláfọ̀kànrá ní táwa fi lé àwọn tí wọ́n jẹ́ aláìní táàkì lé wọn lọ́wọ́. ṣùgbọ́n níbi ìkọ́ọ̀tù bẹ́ẹ̀ bí gbèsè táwọn jẹ́ mo ti bọ́ wọ́gi kò sí áàkùdùn bẹ́ẹ̀ kò sí rọ́dùn bẹ́ẹ̀ fífúnni gbígbà ìkankan ọ̀sẹ̀lẹ̀ níbẹ̀ o. ìgbà ní ìgbésẹ̀ pé èèyàn lánìyàn pé òun fẹ́ yọ ẹni tí ń wò bí aláìní àtúnlówó ni lọ́ba fún olówó ní zaka kí n dájọ́ rú ẹni báwọn tó bá yọ zaka fún ẹgbẹ́ rẹ̀ pé aláìní ni ṣùgbọ́n gbà tí wọ́n padà rìn sí lẹ́yìn tó fún lówó tán lọ́ba rí pé olówó ni. ìdájọ́ rẹ̀ níbẹ̀ ni pé nítorí ti yọ zaka mu zaka náà ni ọlọ́run ó sì tẹ̀wọ́ gbà yóò gbà lẹ́sìn fún onítọ̀hún nínú hadith ìtàbí bukhari àti muslim abúrẹ́rà ló gbà wá anabiya sallallahu alayhi wa sallam kọ́ọ̀n ó ní anabi ọlọ́run bá àlékún kí àtijọ́ ọlọ́run kọ́ mi bá nàbí anabi sọ pé kọ́ọ̀lá rọ́júlọ́n wàlláhi látọ̀sọ́dà kọ́nà فوضع صدقته في يد غني فأصبح الناس يتحدثون تصدق على غني. أنا أقول لك أفضل من لوني òun ó ṣe ìtọ́rẹ àánú ìgbà tí ó ṣe ìtọ́rẹ àánú náà ẹni tí ó kò lé lọ́wọ́ fàwọ́dà sọ̀dàkátà òun fi ìyá dìbòdì yẹn àti lówó ló fún lówó fàákùbà àná ìtàhàdà fún mi ẹni bá bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri bá bẹ̀rẹ̀ sí sọ nípa rẹ̀ pé wọn wà lẹ́yìn tẹ́lẹ̀ kí ó ṣe ìtọ́rẹ àánú fún ọlọ́rọ̀ ni a tún fún lówó ọlọ́rọ̀ ni ó yọ zàkà fún fàkọ́ọ̀nù arákùnrin ń wá sọ sọ sọ sí létí gbọ́ rẹ̀ kí ló wá wí nítòsọ ni pé alihamdulilayi aladuniye tó onígbà fọlọ ìpínlẹwọ ọlọrọ ilé owó ńlọgbọ ńlọgbọ sí fàóòtì àfàkìyè ọlọ́run wá ń ràn ẹnìkan sí láti sọ fún un pé amàlẹ̀gàn níyì wọn ò dé bá níjẹ sórí ọlọ́rọ̀ tó o ṣètọ́lẹ̀ àánú fún un fọ̀láńlọ́wọ́ yẹn àtẹ́bí ọ̀ ló ló ń fẹ́ lò ó ní sábàbí ni kó ló lè bá ronú sí pé àyẹnìkan ah, ló ta mí lọ́rẹ̀ yìí fàyẹ̀wò fi kọ́ kó ló àlẹ́ tó ti pé yóò máa ná mímu náà àtọ́ lọ nínú sábàbà tí òkú lówó. nínú sahih muslim òjíṣẹ́ láwọn bá sọ̀rọ̀ bá ọ̀nà sọ́lá ọ̀sán bẹ̀rẹ̀ pé àmà sọ̀dà kọ́tùkà fọ́kọ̀dẹ̀ tó kò gbé láti tí ó ní sàrà tó ṣe sẹ́kúnlọ́wọ́ ọlọ́rọ̀ ló bọ́ sí ọlọ́run ti tẹ́wọ́ mà fún ọ lẹ́sìn. nínú àdìsí mi ó mẹ́nu rìyàbù sọ̀lẹ́hìn máàn ibn yazid kọ́lọ̀n kọ́ba ní yóò sọ ó ní káàní abi yóò kọ́lé jùlọ ní nírọ́ yàtọ̀ sọ́dà fún mi à ó ti wà ní òṣìṣẹ́ bàbá mi owó dínárì owó pọ́npọ́npọ́npọ́n bàbá mi ó yọ jáde yóò kó kó máa fèsì tọ́lé àánú fún wọn. ó wá kó sọ́wọ́ arákùnrin kan níjọ èmi ò dé ọ̀nà fàájì ètò lè lọ sí mọ́tòláyò. ọba fún lówó fàwọn ọ̀tọ̀ wa ọba gbóhùn lọ́wọ́ rẹ̀ fa àtẹ ètò bá bàbá mi pé ẹ̀rẹ́ bàbá mi nígbà mo dé ẹnìkan ti ka àrọ́ tó ìwọ́kọ̀ fún أخاه صمته إلى النبي صلى الله عليه وسلم إن الصلاة من ركجه لصلى النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم لك ما نويت يا يزيد أنا بقول يا بابا àníyàn rẹ èròǹgbà nípa fẹsẹ̀ sọ̀rọ̀ àánú àníyàn ti dúró ẹ̀san ti jẹ́ ìtẹ̀wọ́gbà ẹ̀san alẹ́ ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run. ọ̀wọ́ àríwọ̀ ọmọ wọ́n làkàmì àkọ́ǹta ìyá náà ìrẹ́ márùn owó tó ń gbà ìwọ lọ ní lọ́ọ́ máa ná ẹni pé tí yàn bá gbèrò láti yọ zàká ọ̀sà kìtìyàn láti máa láì ní ṣùgbọ́n tí ọ̀sà wọn fẹ́ tó rò pa láì ní ni lọ́ba di polówó ni sọ sàárà rẹ zàká rẹ tó yọ ọlọ́run ti tẹ́wọ́ gbà á yóò sì san lẹ́sàn lé lórí níparí mi wípé ìnà zakata la ní ṣe wàlà tó hàtà tó dàn àlùmáhàlì àlẹ́bí wọ̀dáhàn àlọ́ ó sọ tí ọba fẹ́ yọ zaka oníkàlọ́ ọ̀nà ni wípé zaka wọ́tá yọ kò ní tí ì jẹ́ nǹkan àtẹwọ́gbà níwájú ọlọ́run tí ó fi jẹ́ pé àwọn méjèèjì tó lọ ń dá kọ nínú ayé àtàdé ń gbọ́ látàdéhùn àwọn ńlá fún ní zaka zaka yìí tó ṣe wípé àkànná pin tàbá kan yọ bó ṣe wù wá àbọ̀tọ̀ ni ètò ẹ̀kọ́ yọ ọ̀tọ̀ ni ètò òwá yọ. إجابة لهم فاجتهدوا رحمكم الله فيها واحرصوا ألا تقع موقعا إجابة ينجو وتجنس لهم كنوا لباكوا كسبا لأتني في أن يزكى àwọn tí a ti lẹ́kọ̀ọ́ sí ìlànà fún nízàká abiná ọba subhanahu wa ta'ala gbogbo pẹ́pẹ́ àti fúnru wa kọ́nà kó máa fún wa kó ṣe alọ́mọ àlùjànnà kwamishinani umarnin abubuwa lamani kyau in tara mu da amfani lafiya na aláboyún ọlọ́jọ́ wọn sọ̀kà ìláyọ̀ ẹtí bá bí kó ọlọ́jọ́ bá bí yọmọ tí wọn lọ́nà bí ọlọ́mọ àdìjọba nínú jágbajàgba rédèrèdè ọlọ́mọ nǹkan wọlé nìkan kan wá ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك